العالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله السلام عليكم ورحمة الله وبركاته ọba tí ó kádàrá lórí Islam náà wá ọlọ́run kó máa yọ̀wá ní dáyọ̀ Islam láéláé ìjẹ́rìí pé kò sẹ́nìkan ti tẹ́ tí ìjọsìn tọ́ sí nítòdodo àyàfẹ́ Allahu Ta'ala kò sì jẹ́rìí pé Allahu Ta'ala yìí ọ̀kan ṣoṣo ní kò pé méjì ìlú mẹ́ta kò sì bí màmá nìkan ní. kò lórogún bẹ́ẹ̀ sì ni kò lẹ́gbẹ̀ẹ́ náà kò sí aláfiwé fún Allah Ta'ala aláfijọ́ kan sísí fún un ìjáde pé òun ló gbé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam dìde sí gbogbo àgbáńlá yìí pátápátá kó máa jẹ́ bashiran wa nadira وقد بلغ رسول الله صلى الله عليه وآله وسلم رسالة ربي وأدى الأمانة ونصح لأمة وترك لأمة على البيضاء اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد أبني فو الله وبعد شواني مسلمين ọlọ́mọ ṣe wá ní ọkàn yòókù láéláé ìkẹ́ àti ilẹ̀ fún òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹni tí ọlọ́run bá fi ìsìláàmù lódìdí lẹ́yìn ilé ìyàkúra wa ní kíkì ti islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh insha Allah ta'ala tẹ̀síwájú lágbára ọlọ́run pẹ̀lú tafsir tambabọ̀ suratul A'raf aya one hundred and sixty nine sura seven aya one sixty nine sura ẹlẹ́ẹ̀kejì aya kọkàndínní àádọ́sàn one sixty nine ọlọ́run kí ó ṣe ní ọ̀rọ̀ fún wa fàkọ́lá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف فخلف من بعدهم خلف ورثوا الكتاب ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذون ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين اتقوا أفلا تعكمون والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون الحمد لله alhamdulilayi rabbil alamin lẹ́yìn ìgbà tí ọlọ́run sọ fún wa nípa ìgbẹ̀yìn àwọn bàbá Ísírẹ́lì gba ẹ̀yìn Musa tàbí lẹ́yìn tí Musa lọ tán pé òun dá ọmọ kéékèèké sórí ilẹ̀ níjọ́níjọ́ àwọn ẹni ilé bẹ́ẹ̀ nù àwọn kan òkú rẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a sì fi dáadáa àtàkùrú àfikún wọn bóyá wọn lè ṣẹ́yìn padà sọ́dọ̀ ọlọ́run. àwa sọ pé ìwé kan tí mo ní ọlọ́run kádàrá kiri ní lánàá máa ń padà rí lónìí. History of Palestine, a methodical study of the Palestinian struggle by Dr. Mohsen Hamad Saleh, introduced by Dr. Muhammad Awa. Bí ẹ bá láǹfààní, o lè kà á. Abat Kotiai is an associate professor of Palestinian modern and contemporary history. Um, ìwé yẹn ó ṣàlàyé pọ̀ nípa ọ̀rọ̀ Philistine láti ilẹ̀ ṣáájú Kánàbí Ibrahim tí ó débẹ̀. Àtìgbà tí Ibrahim débẹ̀ àti títí dì sí kí ní ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ lọ́wọ́ àgbogbo tó rọ mọ́ tó rọ mọ́ ìtàn rẹ̀ tí ó jà tó lè gbọ́ àgbọ́yé lọ́pọ̀lọpọ̀ kí ṣe bóun nìkan ni wí tó wà o àmọ́ ilé yìí torí pé ẹni tó kọ́ oṣojú mi kòró rẹ̀ ni ẹni tí wọ́n bá ka ìtàn rẹ̀ gbé kì í ṣe pé nìkan tó ti Nàìjíríà lọ ṣe rìsáàjì lọ́wọ́ sànù wa lẹ́yìn ilé ọlọ́wọ́ ní àrẹ́bìbìlá ìsàrí ìyàrí ìrìnà ṣèkán ẹ̀rọ jí min hamzi wa nafahi wa nafsi fakhalafa min ba'dihim khalfun warithu al-kitaba ya'khuduna 'arada 'ada li adna wa yaquluna sayunfaru lana wa in ya'tihim 'aradun mithluhu ya'khudhuhu ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق فدرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون Ọlọ́run ní فخلف من بعدهم خلف خلف àwọn àrólé kan خلف wọ́n ló lé lẹ́yìn wọn lẹ́yìn àwọn tá ti láti bí ọ̀tá ń bá bọ̀ ọmọ yìí nígbà tí wọ́n ló lé lẹ́yìn wọn wárí kò kìtà àbà wọ́n jogún tíra náà orí àdìtà ọ̀rọ̀ tàbílẹ́tà àti ìjìlá na àrọ̀bọ̀ kí ni ádàlá adínà yìí èyí tó kéré yìí adínà fọlá sọ pé adínà ìdáná adínà èyí tó kéré tó kéré jùlọ ayé lọ́nà dábò ńlẹ̀ o. àrògbọ̀ àrògbọ̀ ádàlá adínà ọ̀pọ̀ ọmọ tó lè yà àwọn nǹkan yẹ̀yẹ́ ayé kó ló ti yẹ nǹkan yẹ̀yẹ́ ayé òun ni wọ́n wá dámú tí wọ́n fi wá ń yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà èyí tí wọ́n jogún nínú tàwọ́rẹ́tà àti ìjìnlẹ̀ wàyà kùnú wọ́n wá ń sọ pé. wàyà kùnú na sáyẹ̀wò fáwọn lẹ́nà. sáyẹ̀wò fáwọn lẹ́nà ó ń forí ẹ̀ṣẹ̀ ìjì wá. gbà tí wọ́n ti torí ayé tí wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run padà máa ń gbẹ́ ọlọ́run fún mi jà wọ́n yíyá tí màá rọ́bùn ní fìlú yẹ fún àmọ́ ìyá tí màá rọ́bùn ní fìlú irú nǹkan yẹ̀yẹ́ tí ayé tó kéré ní tí kéré lọ yìí tọ́wọ́ kan bá tún rí yàtọ̀ dùn wọ́n tún mú wọ́n tún gbà á wọ́n tún dẹ́ṣẹ̀. ilé ayé sì akọ́lù mínà kọ́lé náà bá a sọ nìyẹn akọ́lù mínà kọ́lé wà á ṣíkò á àtàlù mínà tẹ̀lé. tusimu bisiria kọ́wọ́ wà tó ní. Fàhùn mú ta hàkìrú nàbìlà tẹ̀lé ayé tẹ rí ó kéré ju tó fi kéré lọ ó yẹ pẹrẹ pọ̀ ẹ máa wá ayé máa yà òun náà ó yẹ yẹ ló yẹ pẹrẹ tuntun yẹ pẹrẹ lọ ìdá ayé ó sọ ya àwọn èèyàn lódì sọ wọn dàbí tí ó sì fọ́ wọn lójú àwọn èèyàn wá dààmú dààmú lé ayé láìsí ìmọ̀nà kankan torí pé wọ́n fẹ́ jeep torí pé wọ́n fẹ́ gun private jet torí pé wọ́n fẹ́ ní estate wọ́n fẹ́ kọ́ mansion. wọ́n wá ń ta ọlọ́run ló pọ̀ kún lórí ọ̀rọ̀ náà wọ́n bá padà nítorí tí wọ́n jẹ àti torí tí wọ́n jẹ. táwa tó ti ṣe lé wọ́n ṣe tẹ̀síwì ó ní afáwa. ابن كثير رحمه الله رحمه واسعه ولي أرامي تمنوا على الله أماني أرامي wọ́n ní ìran kan márùn-ún kan lọ́dọ̀ ọlọ́run ẹ̀ lọ́wọ́ kó jà wọn ó ní àwọn wọ̀nyí kò sí nǹkan kan tí ó kàn wọ́n bóyá aláàlì ní táwọn ń jẹ ní o bóyá aráàmù ni wọ́n ń jẹ ní o kò sí tó kàn gbogbo tiẹ̀ kò sí tó kàn ó ní tí ẹ̀yẹ́ bá ṣàtúnṣe àkàlù láàyò gbàlù nà hàlálà ń ká ná àwọn ó ní ìyẹ̀wò ṣé aláàlì àbí àwọn dictionary tí wọn kò sí ti ń jẹ́ aláàlì àti àrámù bẹ́ẹ̀ wọn èèyàn wò tí wọ́n sáàdì kú sísàjò gbogbo ọ̀nà tó lè gbà wá wọn ni wọ́n máa wá káàkiri wọn ò ní wò pé sọ́nà ẹ̀kọ́ ni àbí ọ̀nà ìtọ́kọ́ kúlàmọ́lá hàdáhùn mísítòlì áwùwàlì ọkọ̀ òfin tẹ́lá ti jẹ́ dúkìá níjà ìbàjẹ́ àti tí wọ́n wọ àbàjẹ́ tí wọ́n fi rówó èyí láwọn ṣe wọn náà fúrí ẹ̀jà wọn bómi ìbá tó ti dé wọ́n tún kó bẹ́ẹ̀ nínú àkọ́kọ́ yẹn olùkótíyé wọ́n ní àfáà Sa'id lórí ju pé àmẹ́lú na dámbà fún mayẹ̀sẹ̀ ìlú na pọ̀ nínú wàyà àjẹrí fún nàìjíríà wàyà àwọn ìdáàbà àfọ̀bọ̀ wọ́n máa wà ẹ̀ṣẹ̀ wọ́n láwọn wá foríjì lọ́dọ̀ ọlọ́run wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n tí a bá kún ẹ̀ṣẹ̀ yẹn wọ́n tún ṣe kíni wọ́n tún kó sínú ẹ̀ ìṣesí àwọn wọ̀nyí nìyẹn. àfáàwá tó ṣe tíra pẹ̀sì gbàgbé ní sọ́fúnwá tó pàṣẹ àsọ́kùnrin ó ní bàbá sọ pé kọ́ọ̀lù fòlù tọ́lọ̀ sọ fi gbé ọ̀kọ́lá fàmì báyìí kọ́ọ̀lù fòlù ó ní kọ́ọ̀lù fòlù àrùn olé ní jẹ́bẹ̀ ó ní ṣùgbọ́n túnmọ̀ rẹ̀ àwọn àrùn olé burúkú nìyẹn ó ṣùgbọ́n tó báyìí kọ́ọ̀lá fòlù ní àrùn olé dáadáa nìyẹn iná lọ́gọ̀ ọwọ́ bá agbẹ́fà kọ́ọ̀lá fàmì báyìí kọ́ọ̀lù fòlù ó láti mọ̀ pé àrùn olé mọ̀ kó ti yára ẹ̀ ọlọ́run sàánú wa ẹ̀rí pé ta bá lọ wọnú sọ́rọ́tù mariam táyà fifty nine ọlọ́run bá adékọ́lá ń sọ̀rọ̀ ó lu ọ̀rọ̀ yẹn náà sọ́rọ́tù mariam jẹ́ sura kọkàndínlógún sura nineteen aya kọkàndínlógún. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا ìtọ́rọ̀ bá débẹ̀ nínú ṣọ́ọ̀tù marina mariam ni pé ọlọ́run sọ̀rọ̀ àwọn àmì ọlọ́run ó sọ ti musa ó sọ ti harun ó sọ ti ismail ó sọ ti idris lẹ́yìn ìgbà tọ́lọ́run sọ àwọn èyí tá ọlọ́run ló ń ṣèdẹ̀ra fún wa ọlọ́run wa ní dòríyà dòríyà ti áàdàmà wà mímọ́ حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسماعيل وممن هدينا واجتبينا ọlọ́ni àwọn àrọ́mọdọ́mọ ádámà àtàwọn tá a là pẹ̀lú ànábì nóò níbi ìkọ́mi àtàwọn àrọ́mọdọ́mọ ànábì Ibrahim àti Israel àtàwọn àwọn wọ̀nyí ní àwọn tá a fi mọ̀nà àtàwọn tá a ṣàlẹ́ṣà tá a fi wọ́n jò ṣèṣiṣẹ́ ọlọ́ni iná tútù là àyè ìmáyà tọ̀rọ̀hánì tá a bá ka àmì ọlọ́run fáwọn tá a bá ké kúrán fún wa àríta ni ìjìnà ni onígbà táwọn yẹn kọ́ọ̀lù ṣàjàdà wọ́n wò lulẹ̀ lẹ́yìn tó forí balẹ̀ wà kí yàá wọ́n sì máa sunkún wọ́n wò lulẹ̀ ní ti forí balẹ̀ àti tẹ́kọ̀ sọ́sọ́ fún wa ṣé wàá àwọn èyí ọ̀fọ́láfà mi bá yìí ẹ kọ́lí fún àwọn àròlé kan fọ́láfà mi bá yìí wọ́n wá rólé lẹ́yìn wọn kí ni iṣẹ́ àwọn ilé ọ̀dọ́ sọ̀dá wọ́n ń wá ìrún láti irun kíkí wọ́n ra láti wọ́n tábà ìyá nìkan kọ́ wọ́n tábà wọ́n tẹ̀lé fẹ́ẹ́ náà ìfẹ́nu wọn àwọn adùn ọkàn wọn nǹkan tí ẹ̀mí wọn ń fẹ́ nínú adùn nínú ìdẹ̀ra nìkan ni tẹ̀lé wọn ò ní ìwò bóyá wà á mú ní bóyá wà á lè ní tí wọ́n fẹ́ mi ah this year is my year of honour ẹ̀rí kíláàsì ní January one ẹ̀rí wọn tí wọ́n máa lẹ̀ mọ́tò káàkiri two thousand and eighteen my year of exemplary glory. 2018, my year of unbeatable breakthrough. 2018, my year, of sáà mọ ilẹ̀ káàkiri. Ọdún yìí ó ti wà kó gbọ́dọ̀ kò jí kò wá ní kùlà. Ibi tó wò ó ti wá, òun ó kò jí kùlọ̀ ní. Tó bá ti wá kù yóò lọ sí ilé ìjọsìn wọn, yóò lọ lọ dúpẹ́ lóògbé gbà ọpẹ́ ẹ̀bà mi gbé ìgbà ọ̀pẹ́ ooo gbé ìgbà ọ̀pẹ́ ìgbà ṣe yẹyẹyẹyẹ sí àlùfáà àjọ wa ní béèrè pé iṣẹ́ kí ọ̀gá yìí ṣe kárá o bàtà wa sẹ́kọ́ndé sùn ní ìfúra kan máa ń ṣá Ìbàdàn o ní what goes up eh? is for God so tí wọ́n ti gbé ọ̀pẹ́ náà tí kò wọ́n ṣe wọ́n á gbé sókè fi tó lọ sókè yẹn tọ́lọ́ lọ́wọ́ ti gbé ilẹ̀ e for the priest alifa ewé owó wo ni ó fòrò òkè <laughs> wọ́n ni ọ̀rọ̀ ẹ̀rọ bá bí yọ sàbẹ̀ yọ sàn askan. He praise you and thank you for the benefit in his life ah, as it is stands. you, ìsúkè ọlọ́run ti kò ní lọ́dọ̀ tí wọ́n. Ìjọba gbé Pàlísà kó ọ̀pẹ one. wọ́n ní. Ààrẹ àwọn sáfù. Kò wá nílé iṣẹ́ tó ṣe. Kò wá jólè. Kò wá jó jìbìtì. Kò wá jẹ́ wọn àná. Nítorí ó jẹ́. Òun náà sábẹ̀ mú un. Ó fẹ́ máa ṣe program lórí tẹlifíṣàn òun náà fẹ́ ní òun náà fẹ́ ní náì tiẹ̀ channel tiẹ̀ ó fẹ́ ní ó fẹ́ wà lórí àwọn tí wọ́n máa fi kíní wò káàkiri kó ló wà lórí satellite. This is the thirtieth year that I started my ministry and God is, uh, is, the, is the owner of this ministry. In fact, God is the one that is working wonder in this ministry. I started this ministry, myself and my wife, and our only child then. But today, our ministry can go some 3.5 million followers in Nigeria. In other parts of Africa, we have 7.5 million, and in Europe and America, we have 29 million followers ìtì sọ yóò substantiate jẹ́ ẹ̀gbọ́n wọn ní sáìtì gbogbo ẹgbẹ́ wá ṣe mistake wọ sáìtì ẹ̀ ti kà á ẹ̀ẹ́dẹ́ bá kàn wọ sáìtì ẹ̀ gbé ẹ̀ browse kìíní kan yóò sọ pé tí wọ́n bẹ̀ yóò ti kà á ẹ̀yìn náà mẹ́mbà nù yóò sì pèsèntì ẹ̀. ìbéèrè wa ni pé bó lówó ìṣe dé gẹ́gẹ́dẹ́ báyìí kò lè kò lè lè sọ. I don't test me. There's a man here. You are wearing a white turban and you have a beard. Surely you have been struggling to make it in the last three years, but all your efforts have been met with failures. As you are standing here today, don't test me, I should tell you this is June by September this year you are going to ride the jeep. àwọn yóò kàkí lé ẹjọ́ ìyẹn àrùndáàbì mùsùlùmí ẹ̀ lóde àwọn tí ò wé láwà níbẹ̀ kálífò wé láwà tẹ́nìkan tó wé láwà níbẹ̀ pé ìran jíìpù kó tó di September mo ti dolówó. Ah, ṣebí mi mo lọ́lọ́ yóò rà tó tó bẹ́ẹ̀ ìran jíìpù èmi ló kọ́ pé fún gbogbo owó tó bá sì rí ìdá mẹ́wàá rẹ̀ yóò kó fún mi lọ́wọ́ Amẹ́ríkà má sì fún òkè hàn a man is here. No, you used to shave your beard because you want to go to America. And you have been looking for American visa. Three times you have gone there, but you are afraid to interview. The now said that you should be here this year. Not only getting to America, but you are going to Canada ẹnìkan ò ní ìgbà tí bẹ́ẹ̀ni ẹ̀sìn pọ̀ pé ìlẹ́kọ̀ọ́ àní ẹni tó ń lọ sẹ́ńtàsì tó yẹ pé mítà tó tí ó bọ̀ sí gbogbo owó tó wá ní pa ń bẹ̀rẹ̀ sí ní mọ̀ sábò ọlọ́run náà ọ̀dẹ̀ tó ń tàn sọ. sọ torí tó fẹ́ jẹ àti torí tí ó jẹ yóò máa bù lọ. sọ ọlọ́run ní àwọn ọ̀rọ̀ yìí wọ́n tẹ́ wọ́n máa tẹ̀lé adùn ọkàn wọn tí wọ́n fẹ́ ní wọ́n máa fi ṣiṣẹ́ ọlọ́run ní fàṣáfà ìyàwó kọ́ òun àgbọ̀ ìyá láìpẹ́ láì jìnnà wọ́n padà bọ̀ wá pàdé ìparun àtúndì pé ní òfò wọlé abáàmì náà wà fún tẹ̀sí ní tọ́ kọ́hùn ọ̀gbun nínú kiri nínú àwọn ọkùnrin tí bẹ́ẹ̀ nínú ajá àná màá mọ́níjà náà fúnra rẹ̀ tí ń wá aṣọ ọlọ́run níbi kò tún yẹ pé ọkùnrin ẹgbẹ́ ọlọ́run mọ́tò yẹ kó wò ó rẹ̀ ọlọ́run tí wọ́n ọlọ́run ìlà mẹ́ntàbà. ìlà mẹ́ntàbà wà á mọ́nà àmìlà sọ́ọ̀nìhà. àyàbẹ̀ tó bá ronú padà ó sì gbàgbọ́ lódodo tó wá ń ṣiṣẹ́ dáadáa fàbùlà ìkà. ìlà ìkẹyẹ الجنة ولا يظلمون شيئا àwọn wọ̀nyí wọ́n wọ àlìjánà wàlá yuzlamuna shay'an a ò sì ní ṣe àbòsí kankan sí wa ká padà sí suratul A'raf táǹkà ọ̀. فخلف من بعدهم خلف ورثوا الكتاب. يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه الدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون ألم يوخ عليهم ميثاق الكتاب شاوتي bá àdéhùn lọ́wọ́ wọn ni ẹgbẹ́ ṣàwọ̀tí bá wọn ṣàdéhùn ni àdéhùn ti wo mi sáàkù ní kìtàbí àdéhùn ti tíra náà òun náà ní tàórẹ́tà àti injil aláyàkúrò àyànlọ pé wò gbọ́dọ̀ sọ nǹkan kan nípa ọlọ́run ìlànà ha àyàfò dodo kí ọlọ́run dáadáa pa ọmọ ọlọ́mọ wọ̀dá ọ̀sùn náà fi ì èyí ò nìkan kọ́ àwọn ọmọ yìí o wọ́n sì ti kẹ́kọ̀ọ́ rú ẹ̀ o àwọn àpá oníbàbá ń bọ̀ wọ́n ní ìbéèrè tọ́lọ̀ sọ pé alam yóò fọ́ta lẹ́yìn ní ìsáàpù ìkìtà a ò ti ṣe àdéhùn títí àná pẹ̀lú wọn ni wọ́n ní ìsìnbíhàmù tọ̀wí wọ̀tọ̀lì ìbéèrè yìí ìbéèrè ìbáwí ni àti tèébú yáá kí ló dé tí wọ́n lọ ń sọ tọ́lọ́hún ò sọ èyí ṣe tí wọ́n ń wí tọ́lọ́hún ò wí kí ló dé tí wọ́n ṣàfitì sọ́dọ̀ ọlọ́run ọba nǹkan tí ó tọ̀dọ̀ ọlọ́run ọba wá èébú ni kí ló dé èéṣe ọ èéṣe ẹwẹ èmi ló dé ìbéèrè yẹn ìbéèrè ewu ni pé pé kí ẹwà pé ìta ní ọmọ náà ní báyìí ló mọ wọn fi bu ẹni tó ń tọ̀ ló sọ ikọ́ ni tí bá gbóyàn kí ló dé tó gba létí wọn ò béèrè pé kó sọ dí ìbéèrè ewu ni pé kò yẹ kó gba létí ṣùgbọ́n tí ò bá béèrè ẹ kí ló yẹ gba létí sọ fẹ́ẹ́ sọ dáná jẹ̀yẹ yẹn pé mo retí èsì wọn bọ̀ ọ́ wí lọ́wọ́ mi irú ìbéèrè yẹn yẹn ọlọ́wọ́ ni wọ́n dáwọ́ súnmọ́ fíìgì wọ́n sì ti kẹ́kọ̀ọ́ tó wà nínú tíra yẹn o síbẹ̀síbẹ̀ wọ́n tún ṣe tí wọ́n ń ṣe ẹ́ kéèyàn dédé wo tó ṣe ìwọlé ọkọ èyí lóṣù kan lọ ọkọ rẹ̀ tó ní kó wá ṣègbélé lóṣù mẹ́ta lọ́dọ̀ rẹ̀ sẹ́yìn òtí mọ̀ kọ́ máa bèèrè yíwó lọ bí ilé ọkọ ẹ̀ obìnrin kan sì ẹ̀jọ́ lé ọkọ ó lóṣù kan lé ọkọ ẹ̀ kó wá ní torí àwọn ayé tó ń tẹ̀lé kiri kó wá sí ìdílé oṣù mẹ́ta lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta wá rí ìṣẹ̀ fọkọ inú ti ga ọkọ wa gbà pé ọ̀dọ́ tó lò fóṣù kan òun ló lóyún àbí mi sì ti lóyún kò kán gbogbo àwọn ìṣesí báyìí ọlọ́run wọ́n sì kẹ́kọ̀ọ́ lọ́ ẹ̀. wà dáàrú ní àfihàn tó fẹ́ inú lílẹ̀ bí iná yà tẹ̀kọ́ bẹ́ẹ̀ sì ní ilé ìkẹyìn òun náà ní àlùjánnà fẹ́ inú lílẹ̀ bí iná yà tẹ̀kọ́ òun ló sì dáa ju o àmọ́ àwọn ní àwọn tó bẹ̀rù ọlọ́ àpàlàtà kìló ẹ̀yọ́ àṣẹ àtàyè ni eléyìí náà ìbéèrè eléyìí ìbéèrè ìbámu yìí wọ́n ní eighty five ti ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ń bẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ bọ̀ ọ̀rọ̀ nǹkan táwọn ronú pa eléyìí ọ̀rọ̀ làákàyè nítorí yóò pé ọlọ́run sànù wọ́n lẹ́bí náà. والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين أولي والذين يمسكون بالكتاب أي اعتصموا به واقتدوا بأوامره أوين يتوبت يا wọ́n gbọ́ wọ́n sì ń tẹ̀lé àwọn àṣẹ ọlọ́run bá ti ń bẹ̀ ń bẹ̀ wàtáwọ̀ tún sábà jí ọkùn ìyẹn nìkan kan àwọn èèwọ̀ tí ń bẹ̀ ń bẹ̀ àtòfin tọ́lọ̀ ń gbé sílẹ̀ wọ́n pa á mọ́ wọ́n jìnnà sí tọ́lọ̀ ìwọ̀ tọ́lọ̀ ń bá gbé kalẹ̀ lẹ̀ wọ̀ kò súnra ìtọ́lọ̀ ọba ṣe lófin bẹ̀ òfin yẹn wọ́n pa á mọ́ àwọn ìtọ́lọ̀ pa aláṣẹ wọ́n ti mú dáadáa wọ́n tẹ̀lé náà wà ìdínà dákun náà. wà á kọ́ mùsọ̀lá wọ́n sì ń gbé wọn dúró. ìdínà láàánú bíyànjú àjàwà mùsùlùmí. ọlọ́ni tó ń ti táwọn ọ̀pọ̀lọpọ̀ nù wọn wọn ò tẹ̀lé ti ń bẹnu tíra ọlọ́ni àwọn tó tẹ̀lé yìí ń lọ́lànà dé ìwájúwọ̀n ní mùsùlùmí a ò ní fi ráre ẹ̀sán alimusulmi gbogbo àwọn olùṣèré àwọn ẹni rí à ní fi ẹ̀sán wọn láre. torí àwọn àbànú ìsọ̀rọ̀ yìí tíra yẹn ọ̀rọ̀t àti ìjì ọlọ́run gbélé wọn lọ́wọ́ apá àwọn tó jẹ́ àfa àná ó yàtọ̀ sí Quran tó yẹ kí àtẹ tó jẹ́ àfa àtẹ tí ìṣe àfa làjọ ń ké nígbà yẹn àwọn àfa àná wọn nìkan ní ń ké àtàwọn àmọ́fin inú wọn àmọ́ yóò máa sọ fún yẹn tí ó máa báwa bá ké ní ìsìn tí nìkan bá bá ṣì ẹ̀yìn ó sọ pé rárá báyìí ni ṣùgbọ́n nígbà náà kò sẹ́ni tí ó mọ̀ sófòfò ní ojú ewé ni tẹ́ǹpẹ̀ ní scroll wọ́n ta ni ó tún lọ ju sáàyè rẹ̀ tó bá tún ti jọ yọkùn sáà ọjọ́ ìsinmi tó bá tún ti wá ó tún ka òfin fún wọn ó tún ka wéréké ó tún jù sáàyè rẹ̀ nínú àbú nínú àkútí ẹ̀kí tẹ́ wọn kó sí. tàbí nígbà tí nìkan ní àpótí jóná tó ń tí àwọn ojú ewé àwòrán àti ìfẹ́ńbẹ̀. pẹ̀lú àwọn apá ní àlewà àwọn wàhálà àtàsọ yẹn lọ́nà kó fún mọ́sá wọ́n padà kọ́ọ̀lẹ̀ sójú ewé àwọn ojú ewé yẹn wọ́n á kó jọ ṣùgbọ́n nígbà tí ogun jà mọ́ níbẹ̀ ńlá náà àpótí jóná títíra títíra ti bẹ́ẹ̀ nù ẹ̀ ṣùgbọ́n náà inú fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìtọ́nà ń bá wọn sọ wọ́n ti gbàgbé ẹ̀kú àmọ́ kí ló adé tó fi rí bẹ́ẹ̀ torí pé àdéhùn ṣíṣọ́ tíra yẹn àti ààbò tíra yẹn kù sí nínú ẹ̀ ọlọ́run dáàbò ṣùgbọ́n ti Quran àdéhùn ààbò rẹ̀ ń bẹ ọlọ́run fúnra lógún dáàbò ọlọ́run sàmọ̀ náà. وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة ọlọ́run ní ẹran tí ó ìdìnnà pápónà ìjábàlá fọ̀ọ̀kọ́ nígbà tí a gbé òkè nà pápónà wọn lórí àbámi sọ èyí. kàánẹ́hù bùnà ó dà gẹ́gẹ́ bí ìjì nígbà tá a ṣì jìbò wọn ó dàbí òjì òjì lórí wọn òkè yẹn ó wá sí wọn lórí. وظنوا أنه واقع بهم ó wá wò pé òkè yìí ó ṣe kí ni yóò jábọ́ lé àwọn lórí yóò mọ́lẹ̀ yóò pa wọn. خذوا ما آتيناكم وانفقوا àwọn àǹsọ̀fún ẹjọ́ náà pé nípa fún yín òun náà ní tàwọ́rẹ́tà àti ìjìlá ẹgbẹ́ amúgbẹ̀yìn bàbára yín ẹ máa tẹ̀lé tí mẹ́mbẹ́ wá kúrò máa fi. wá kúrò máa fi. ètè mẹ́mbẹ́ àpá ní tó ṣẹlẹ̀ ní pẹ́pà tí Musa alẹ́ islam tí ó gba àlọ́wà àwọn wàhálà àwọn tó kọ́kọ́ lẹ̀ nítorí tí sámìrì tó dálẹ̀ lẹ́yìn ìgbà tí gbogbo wàhálà yẹn lọ tán tí Musa kó wọn kúrò nílẹ̀ Mísírọ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n fi ṣẹ̀lọ́ bọ̀ máa eré màálù yẹn o lẹ́yìn tí gbogbo wàhálà yẹn lọ tán tó wá pẹ́ Musa wá ń ka àwọn òfin yẹn fún wa wá tó àwọn òní tẹ̀lé ṣùgbọ́n náà wá gbé òkè yẹ kó fẹ́ rú òrùn mọ́lẹ́mọ́lẹ̀ wọ́n ní wá ń forí balẹ̀ ṣùgbọ́n o má fi ẹ̀gbẹ́ orí àìsàn ìsìnlá ìfòrò àlélẹ̀ wọ́n wá ń wókè pẹ̀lú ìbẹ̀rù kí ni kó má fi bọ́ wọn lórí ṣé tẹ̀lé gbogbo wa ní àwọn òtẹ̀lé ìjọba ọlọ́run ṣe bẹ́ẹ̀ náà. خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون أراني ẹkùnkùn bẹ́ẹ̀ ẹsìn kẹ́lẹ́ làálẹ̀kùn tẹ̀tẹ̀kùn kẹ́bà ní jẹ́ tí ó máa bẹ̀rù ọlọ́ èyí tó jẹ́ tọ́lọ̀ ń ṣe fún àwọn ọ̀nà ìṣòro ibi ni apá kan nínú àwọn àfáà fi fàáyọ wípé tábà àwọn kan tí wọ́n làwọn ò ní ṣètò lọ́hùn àlejò wọn nípa bàbá jẹ́ tó lágbára jù wọ́n lọ. bí ìmọ̀ ti lọ fàáyọ̀. ṣùgbọ́n ètò wọlé gangan tó lálàáfíà ni láàyè kan hàn fìdí. kò sí ìfipámúniṣẹ̀sìn. ọ̀tàbá ìyànà rúṣú nínú àlọ́gbọ́yìn. ìmọ̀ náà ti fojú hàn kedegbe sí kíni àmì ìmọ̀lá tó ní wọ́n sí àmì. wọ́n ní yakuru bí tagut wà yóò pè mí lọ. gbogbo ẹni tó bá ti ṣe àìgbàgbọ́ sí àṣẹ ìtọ́ tó lóun tẹ̀lé ṣe ìtọ́ wàyí kìrìbì là tó wá nígbà gbọdọ náà ọba kan ṣoṣo fákọọdì sáàmù sàkàtìlẹ ọrùn wa ti lè wọ ọ ó kàn ti bá okùn kan tó yí mú láti sọ ọ̀nà la okùn tí ò lè já láéláé wọ́n lọ ọ̀sàmì ìrìn àyè ọlọ́run ọba olùgbọ́ ni àlá olùmọ̀sílẹ̀. so alukur'an ìsìnmọ́ ni ó di ìṣọ́ni tí a bá gbà mú lọ́lọ́run fi sọ pé ẹni bá gbọ́ lọ́n gbọ́ tí ò gba èṣù gbọ́ sákàbìlẹ̀ ó wá ti lò ó kọ́ láti sọ ọ̀la okùn tí ò lè jà láìláì ló bá mú àbò ni tí a bá rẹ̀ bí náà sọ wípé yìí na á gbàgbé kọ̀ àná máa lùgbà tó wà fákùnrin máa lùgbà tó wà tọ́tù ìnà á gbàgbé kọ̀ àná ìsìmẹ̀tún lèmẹ̀ kàná sàkàbí. Kùránì tẹ́rí àṣẹ tọ́lọ́run ni torí náà ẹ jẹ́ àṣẹ rẹ̀ ẹ bá ṣe lágbára tó ní ẹ ṣe jẹ́ tó. Ìnà àdàlù Kùránì Kùránì tẹ́rí hábùlùlá okùn ọlọ́run ni tó jù sílẹ̀ fún yín. Ìsìmẹ̀tún ìṣọ́ ló jẹ́ ni mímọ̀ kàná sàkàbí fún gbogbo ẹni tó bá dì ọmọ ọkùnrin náà. لم في صوم أنا ربنا النبي صلى الله عليه وسلم قال صحيح اسمع القرآن قرآني نعم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين عن كل وقت طبعا تأتوني هذه الآلام سبب بالا ẹ̀rí wọn kan ọmọ mẹ́ta sílé ẹ̀ àbí ẹ bá tó yọ ní ṣàhídínà wọn kan ọmọ mẹ́ta sílé ẹ̀ àwọn àfáà tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìfàkùrá ní sọ tí a bá dá mi ló níbi bàálà kò ní dárúkọ mi ṣàyẹ̀dí náà tí ò bá dá mi lóhùn mi bálà yóò dá mi lóhùn mi ṣàyẹ̀dí náà tí yóò jẹ́ pé ọlù bálà ṣáìdẹ̀nà àwọn tẹkùlù yàwó máa kí ara tàbí bálà ṣáìdẹ̀nà àwọn tẹkùlù yàwó máa kí ara ọ̀nà méjèèjì yẹn. ọlọ́run ó fẹ́ bá a sọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ tó fẹ́ dá wa padà sí ìpìlẹ̀ wa ká tó délé ayé kí ló ṣẹlẹ̀ ní ayé yẹn èyí tàbá fúnra wa ò rántí ẹ̀ kí wọ́n tó bí wa kí wọ́n tó lóyún wa ọlọ́run bá ń sọ wípé òun ti dá wa nígbà náà ṣùgbọ́n kì í ṣe ara pọ̀rọ̀ bí ní báyìí la nígbà náà. ọlọ́run wa wà ní afọ́dàrọ́ kúta nígbà ní ádámà ní zúúrì rántí nígbà tí olúwa rẹ rẹjú àdẹ́gbà Muhammad afọ́dá nígbà ní ádámà ní zúúrì ó gba ìyáta ohun wà ṣe ádá ohun ádá ọ̀fún sí hìn ọlọ́run ní bàrá àbí bàbá ńlá wa Ádámù yẹn pé gbogbo àwọn tó fẹ́ wá sáyé ní ẹ̀dá adarí mu ẹ̀dá abara ọlọ́run bá kó wọn jáde ní bàrá àti tani Ádámù ọlọ́run bá lè kí ọlọ́run ṣe kí ni ó wá ń gba ẹ̀rí wa níjọ́ náà ala àǹkúsí yẹn kálukú wa lọ́wọ́ bá béèrè lọ́wọ́ rẹ̀ pé ala stùdìrọ̀ bíkùn ṣé kèrè ṣèmi ni olúwa yín níjọ náà ọlọ́run bá ní kọ́ọ̀lù bálà gbogbo wa la dáhùn níjọ náà pé bẹ́ẹ̀ ni o ìrẹ ni olúwa wa ṣàyídìnà ajẹ́rìí pé ìwọ ni Allah ìwọ níjọsìn tọ́ sí ọ̀kan ṣoṣo ní ọ́ ọlọ́run ní aṣọ eléyìí fún yín antakulu yawmal kiyama kẹ́ mọ́ bàá lọ sọ tó bá di òjò àlìkìyàmọ̀ pé inna kunna an hada ghafilin eléyìí o àwa ti fọ́nú fọ́ra ń parí àmọ́ ọlọ́run òun rán wa létí ẹ̀ ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní tó lè súnmọ́ tó fi lè yé àwa ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ní kálukú ara ló kọ tá à ń jẹ́ kálukú ara ní kí ni ó kọ tá à ń jẹ́ tí bá pè wá ló kọ yẹn á sì dáhùn àwòrán ta wá nínú wa tó lè nawọ́ sókè pé níjọ́ tí ń sọ ń lo ọkọ̀ yẹn òun mọ̀ ọkọ̀ òun mọ̀ nígbà náà gbogbo ara ṣe ń jẹ orúkọ tá à ń jẹ ìlú ìsìn ẹni tó ń jẹ ìsìnhá wọ́n pè ìsìnhá ó sì wẹ̀yìn náà yá bèrè pé níjọ́ tí wọ́n sọ ní ìsìnhá yẹn jẹ́ ọmọ tó lè ṣàlàyé ẹ̀ tẹ́rẹ̀sì ni ó wà láàyè àbí òsínláyè bá a ṣe ń pè ní ìsìnhá yẹn kó wá yarí pé òun ò jẹ́ ìṣíà ìdí ni pé òun ò mọ̀gbà tí wọ́n sọ ní ìṣíà torí náà ìṣíà kọ́ ló kọ òun ọ̀rọ̀ tó sọ yẹn á sọ pé lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n á gbé ọ̀rọ̀ rẹ̀ ṣubú pẹ̀lú ẹ̀ kí lẹ̀ nìyẹn àwọn ẹlẹ́rìí tó wà ń bẹ̀ tí wọ́n ti wọ́n ń sọ ló kọ́ sọ pé òun wà ń bẹ̀ eléèló wà ń bẹ̀ eléèló wà ń bẹ̀ ẹ̀rí nìyẹn àìwá mọ́mọ́ tiẹ̀ pé wọ́n sọ ló kọ́njọ́ yẹn kò túmọ̀ sí pé wọn ò sọ ló kọ́ yẹn pé táwọn ẹlẹ́rìí ti wà bẹ́ẹ̀. sọ ọlọ́run ọba tó jẹ́rìí rẹ̀ níjọ́ yẹn òun ló wá ń sọ fún àwa wípé àwa ò rántí mọ́ ní ìsìn ṣùgbọ́n òun wà ń bẹ̀ òun lòun sọ fún wa jọ́nà ẹ̀rí tá a jẹ́ rèé bá a bá yẹn ṣe rọra mú ọ̀rọ̀ yẹn bó ṣe rọra súnmọ́ wa nìyẹn nítorí náà ẹnikẹ́ni ò ní rí àwíjàre kankan tó bá dijọ́ ìpèsè àti àmà ọlọ́run ní a ó tàkùlù láwò láwò. àwùjọ̀kùlù ìjọba aṣọ́gbà àbá ọ̀nà mi kọ́bẹ̀lú wa máa lókun ìyá dàbí mi tàbí táwọn èèyàn máa máa sọ wípé ìnáma aṣọ́ka àbàbùnà dájúdájú àwọn baba ńlá wa ni wọ́n ṣe bọ̀ mìkọ́bìlì ṣáájú wàkúnnà lórí ìyàtà mìbàdí àwa sì jẹ́ àwọn ọmọdọ́mọ lẹ́yìn wọn. abàtúndà bíbá bá àdá ìgbàgbọ́. ṣé èrè ọlọ́run ó wà pa wá ni ó jẹ wáyà ni bí màá fa àdá ni mo bì yóò ètò àwọn oníbàjẹ́ ṣe ṣó fẹ́ jẹ wọ́n níyà rẹ̀ ọlọ́run kò wọ́n rán wa létí kẹ́nikẹ́ni وكذلك وكذلك نفصل الآيات ولعلهم Ọlọ́run ní báyìí là ṣe ń ṣàlàyé àwọn àmì wa bóyá àwọn èèyàn ó ṣẹ́rí padà bóyá á ṣẹ́rí. Torí náà tẹ́nikẹ́ni bá sọ pé òun jẹ́ Mùsùlùmí ìdíbọ̀wọ̀ ebi ṣe mùsùlùmí bí àwọn bàbá àwọn èṣe mùsùlùmí bàbá bàbá òun èṣe mùsùlùmí ọlọ́run ní rọ́ọ̀lù pa ìwọ gan fúnra rẹ mùsùlùmí ni ọ́ àwọn bàbá rẹ mùsùlùmí ni ọ́ ìgbà tó o délé ayé ló ń ṣe nǹkan mi ẹ̀rí tó o jẹ́ kó o tó wálé ayé àdéhùn tó o ṣe fọ́lọ́run ní kí ọlọ́run ọba ọkàn ṣoṣo ló mọ̀ sí i ìyẹn ló bá tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi sọ wípé gbogbo ọmọ tá a bí sílé ayé yóò ládú alàpìtàn àbí wọn lórí ẹ̀sìn Islam tàbí wọn sí ṣùgbọ́n àwọn bàbá wọn àwọn òbí wọn àwọn ni ó wàá yí wọn padà sí ẹlẹ́bọ tàbí kó yí wọn padà sí yẹ̀wúdí tàbí kó yí wọn padà sí nẹ̀sọ̀rọ̀ ẹ rántí nínú sọ́ọ̀tù rúùn ọlọ́ọ̀ni bàákì mùwájì ága فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون آية سورة 30 آية 30 سورة 1 ọlọ́run ọba ní fàákìmù wájú haka ìkíni hanifa gbé ojú rẹ dojú rẹ kọ ẹ̀sìn hanifa ìmọ̀ ọlọ́run ọba lọ́kan hanif ìtumọ̀ rẹ̀ ni kéèyàn tẹ̀ kéèyàn tẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba nìkan ṣoṣo láì ní tẹ̀síbòmíì dojú kọ ẹ̀sìn yẹn ẹ̀sìn yẹn ni kò dì mú ni kò bá mú fitrọ́tà lọ́ọ̀ alẹ̀ kí fátọ̀rọ̀ náà sa àlẹ́ ìhà eléyìí ni àdámọ́ tọ́lọ́ èyí tó dá ọmọ èèyàn lé lórí òun náà ní pé kíkálukú ọmọ ọlọ́run lọ́kan èyí tó rí pé gbogbo àwọn tó ń tọ́lọ́ mẹ́ta lọ́kan yóò padà dàrú mọ́ wọn lọ́wọ́ àwọn náà yóò máa sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé ọ̀kan náà lọ́lọ́m àmọ́ gbọ́ lẹ́nu wọn gbogbo gbà. ó dá àwọn ẹlẹ́bọ àti àwọn olóòṣà tí wọ́n lóríṣiríṣi òòṣà náà gbà pé ọ̀kan lọ́lọ́run ṣùgbọ́n àwọn mú àwọn òòṣà yẹn ní agbọ̀ràn dùn tàbí alàgàtà tàbí alárinà láàrin àwọn àtọ́lọ́run ni gẹ́gẹ́ bí àwọn ọ̀ṣẹ́gun ọmọkà ṣe sọ fáwọn fi pé mọ́nà àbúdúrú ńlá ìkọ̀ níbùná ìlà lọ ìsúlìfà àwọn náà ò déédéé máa ń sin àwọn òòṣà yìí àwọn jẹ́ àwọn fẹ́ kí òòṣà àwọn yìí kó jẹ́ onígbọ̀wọ́ àwọn lọ́dọ̀ ọlọ́run àwọn náà mọ̀ pé ọlọ́run ọba lẹ́yìn kan pé fọlọ́ ní tó bá béèrè lọ́wọ́ wọn mẹ́rin kọ́lá kọ́ sàmọ̀ wọn àti wọn Allah ló dá a abala tàkì ṣe wá ronú ni ṣe ní làákàyè nígbà tẹ́ sọ fọlọ́ ló dá gbogbo nǹkan kí ló adé tẹ́ lọ fún tọ́lọ́ ọba ń dá kó máa jó nígbọ̀wọ́ yín lọ́dọ̀ Ọlọ́run ṣèbí ẹ̀ ń tẹ́ lọ fún lónígbọ̀wọ́ iná ẹ̀dá bíi ti yín ni mo tẹ̀sí àwọn èèyàn kan wà tí máa ń àwọn èèyàn jẹ kí àtọ́ká kíkọ sọ́lọ́ ọ̀tọ̀ asúmọ́lọ̀ jura wa lọ lẹ́yìn bá súmọ́lọ̀ ìtumọ̀ rẹ̀ kọ́ ni ó ṣó ń bọ̀ wọ ẹni tí ò súmọ́lọ̀ dọ́dọ̀ ọ̀dọ̀ torí pé kálukú lọ́lọ́run pa láṣẹ pé kó súnmọ́ òun tí wọ́n bá kú bẹ̀yẹ̀ wọ́n ṣe ń rí kọ́. bẹ́ẹ̀ bá ṣe wá súnmọ́ lọ́run ọba sí náà ni ó ṣe máa jọ́rẹ̀ ọlọ́run sí ẹni tí èèwọ̀ aṣọ̀rẹ́ ọlọ́run tí ò súnmọ́ lọ́run ó lè fi sí súnmọ́ ọlọ́run tí ẹ sọ di ọ̀rẹ́ ọlọ́run ọ̀tá ọlọ́run náà ni ó máa jẹ́ kéèsì eléyìí yàtọ̀ sí pé èèyàn ní agbòòrùn lọ́wọ́ tàbí èèyàn ń gbé káà lọ èèyàn wá rámi èèyàn torí mo ti rẹ́ nìkan tó múrú ọ̀rọ̀ yẹn wá wípé èfèrí gan lójọ́ pé ìdílé yóò wà lìjẹ́ náà ohun àpẹẹrẹ wá pé ṣé téèyàn bá ní káà téèyàn gbé káà èèyàn lọ èèyàn wá rámi èèyàn tó tó pa ṣé èèyàn sọ pé wọnú káà tó wá jọ pé èdè téèyàn wá lìjẹ́ náà lọ téèyàn wá rí àmì èèyàn kan tó fẹ́ wọnú ṣé èèyàn sọ pé kó ká lọ nígbà tọ́lọ́mọ bá sọ yìí pé látàmìkù nelson lè nelson ṣé à wàlẹ̀ amúrò yẹ ọmọ ìdè ìgbà ẹ̀mí kan ò ní ní kápá kankan lórí ẹ̀mí kejì ńjọ́ náà àlùmílùkù ìníkápá kankan ò ní sí fún ẹnì kankan jọ́ wàlẹ̀ amúrò gbogbo tí ń jẹ́ àṣẹ pátápátá yá ọmọ ìdè níjọ́ ọgbẹ́ ìdè lè tọ́lọ́wọ́ bá nìkan ni. nínú àmọ̀yá kàṣá àlóyún sọ́ọ̀tù nẹ́bà tàbọ́lọ́wọ́ bá ń sọ nípa pé níjọ́ gbèdé àlùkìyàmọ̀ tí àwọn mọ̀lẹ́kà wà róòhù pé gbogbo wọn máa tò ọlọ́wọ́ bá ní láàyè tàkàlàmù wọn ò ní pẹ́kẹ́ ò ní mì láàyè tàkàlàmù pẹ́kẹ́ kankan ò ní mì kò sẹ́ni tí ó lè sọ̀rọ̀ kan ìlànà adìyẹ lápò rọ̀mọ́n àfẹ́ni ọlọ́run bá yọ̀ǹda fún kó sọ̀rọ̀ nìkan ni ó sọ̀rọ̀ ọjọ́ náà wà kọ́ọ̀là sọ̀wọ́ abáyìn sọkúsọ kan sì ní jáde lẹ́nu ẹ̀ dáàlìkà lìyà òmòlẹ̀ hàn eléyìí lọ́jọ́ òdodo fàmọ̀ṣà àtàkọ̀dà ìlà ọ̀rọ̀ fi í máa bà ẹni tó bá wá fẹ́ kó kú ọ̀nà ìbùṣẹ́rí sí olúwa rẹ̀ pa. اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب ọlọ́run ní ọjọ́ yìí ọjọ́ bá san ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́sàn pẹ̀lú nǹkan tó ṣe níṣẹ́ kò wá ní sábòsí kankan lónìí mo ti sọ fún wa ń jọ sí nínú yìí wípé ìparí sọ́rọ̀tù nẹ́bà àmọ́ ìyá tẹ̀sán àlóyìn tí ọlọ́run bá sọ pé wàjà kúrú ní káàfin rò yálẹ̀ ìtàní kún tuntun rọ̀bà tí kébèrè ó ké pé ó máa ṣe fóun o kí ló dé tóun ò dé rúpẹ́ oníṣègùn sẹ́mi sọ yí pé àwọn ẹranko àdìsí wà fáwọn ẹranko ló dé rúpẹ́ ṣùgbọ́n wọn ò ní tí ì dé rúpẹ́ àti kó ṣe pé ọlọ́run ọba yóò pàṣẹ fún ẹran àgbò èyí tí kò níwo tí èyí tó níwo wá kàn lọ́nà ìtọ́ ọlọ́run ní kó kan tiẹ̀ padà adìẹ èyí tí èkejì rẹ̀ ṣàjẹ lọ́nà ìtọ́kọ̀ náà ṣàti ẹ̀jẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti wá gbẹ̀sán tán máa ọlọ́run wá sọ gbogbo wọn dérú pẹ̀. kèdèrí yóò wá rí yóò wá ké kóó yálẹ̀ ìtánì ó mà ṣe òkú tó ń ti dérú pẹ̀ torí táwọn ilé ìwọ náà. ṣéèkù sẹ́mi wá kí ló dé nígbà tó jẹ́ pé èrú pẹ̀ lọ́nà fẹ́ sọ wọ́n dà tó tún wá ní kí wọ́n máa gbẹ̀sán kí láǹfààní ẹ̀sán ó ní eléyìí àwọn ọmọ èèyàn àtàlùjẹ̀ ló wà á rí ní gbangba àdájọ́ pé lónìí kò ní sí àbòsí rárá jẹ́bi ayàfáàfáà ìmú wá yẹn pé kò ní sí àbòsí ìtọ́ fi mọ́ àwọn tó bẹ́ẹ̀ dẹrù pẹ̀tọ́ náà tún ní wọ́n gbẹ̀sán ajẹ́fẹ́ ọlọ́run ó gbẹ̀sán gbogbo tó ń ṣe láyé ìyẹn ni ó wàá mú kébèrè sọ pé yá lẹ́tà ni òtúmọ̀ yá lẹ́tà ni pé kóun parun kí àyẹ̀mọ́ jẹun wà búrì zati ìjàhímù lìmọ̀ ìyára lẹ́sẹ̀kẹsẹ̀ yóò mọ owó iná tí ó mọ jò wíì kọ́lọ́n sọnù sọ́ọ̀tù múlíkù pé iná tẹ̀ ń wò yẹn ẹ tàkáàdù táwọn ìyá zùmínà lè gbọ́ yìí ó fẹ́rẹ̀ pín sí méjì ó fẹ́rẹ̀ fàyà látara ìbínú ẹni pé tíyẹn bá ń bínú yóò máa wú ọlọ́run ní iná yóò wú tàkáàdù táwọn ìyá zù yóò wá fẹ́ fàyà mínà lè gbọ́ yìí látara pé ó ṣe kí ni ó fẹ́ ó ń bínú ọlọ́run tún ní iná yẹn shahid ó ó ó máa máa kù iná máa kù yìírírírírì níjọ́ náà. so eléyìí làwọn kèfèrí máa rí so níjọ́ tá à ń wí ọ̀rọ̀ tó fẹ́ mú èèyàn rẹ̀ kan wọ náà sí ṣùgbọ́n ó pẹ́ wà ìpè yẹn dẹ̀ ni ó ní májẹ̀mú alákọ̀ọ́kọ́ ẹni tí ó ṣìpẹ̀ ọlọ́run ó yọ́nú sí ẹlẹ́ẹ̀kejì ẹni tó fẹ́ ṣìpẹ̀ fún yẹn ọlọ́run gbọ́dọ̀ yọ́nú sí ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ó ṣẹ̀wá yọ̀ọ̀dá fún ọ so nǹkan mẹ́ta ni ẹni tí ó ṣìpẹ̀ ọlọ́run ó yọ́nú sí ẹni tó fẹ́ ṣìpẹ̀ fún ọlọ́run ó yọ́nú sí ìpẹ̀ tó wá fẹ́ ṣe fún yẹn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run gbọ́dọ̀ fún ọ yọ̀ọ̀dá rẹ̀ ìdí nìyẹn tó máa ń sọ pé àìmọye àwọn mọ̀lẹ́kà tó jẹ́ pé ìpẹ́ wọn ò ní wúlò jọ péńde torí ẹjọ́ bẹ́ẹ̀ sì pẹ̀ fún ọlọ́run ò yọ́nú sí ìpẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ ṣe ọlọ́run ò yọ̀ǹda ẹ̀ tó kò ní wúlò ìwọ àti mọ̀lẹ́kà tá ń jura wọn lọ àbẹ ti gbọ́ pé àfa kan lo mọ̀lẹ́kà gbogbo ayé tó lè lò láyé òkọjá àgbẹ̀ náà àti ọ̀wá níyà tó bá mọ̀lẹ́kà ò ní dá ọlọ́run ó oníkẹ́yà lọ jókòó kó máa fa yá Míkáílù yá Míkáílù tàbí yá Jùbìlílù yá Jùbìlílù ìdílé òfíṣẹ́ wọn lọ dáhùn ni tó ń dáhùn iṣẹ́ rẹ ni. ṣé rọ́ọ̀bù gan owó ni tó ń pe màláìkà. torí mo rántí nígbà tí nínú fáwọsì làbíìn àwọn túbà fáwọsì làbíìn ni àwọn ọ̀kan wà ń bẹ̀ yá ọkà yá ìlú tí mo sọ fún àbá kan pé kí náà ìṣòro kan náà ó ní kò lè mí ni ó ní àwọn ìlú yìí nìyẹn tó jẹ́ ká mọ̀ sí orúkọ àwọn mọ̀lẹ́kà mo ṣé wàá máa pe mọ̀lẹ́kà ṣé wọ́n ló dá mọ̀lẹ́kà tó ń pè é mọ̀lẹ́kà jẹ́ ìránṣẹ́ èèyàn àjẹnú tá a pè tó dá wa lóhùn tó jẹ́ kó dá wa lóhùn ni pé ọlọ́run ti sọ wípé nínà sọ̀lìhùn wà nínà kọ̀ọ̀sìtún kúnnà tọ̀rọ̀ ikọ̀ kí dáadáa ẹni eré bẹ́nu àwọn ẹni bí bẹ́nu àwọn àwọn ẹni burúkú náà tó bá pè wọ́n ó dọ́lọ́ àwọn ti ṣe tán tó tọrọ ti sáyìn fún náà ẹ̀bá padà ká ń wájú nínú sọ́ọ̀bù àwọn ọ̀fìn náà ọlọ́ owó òtórí wọn dáhùn kankan owó òtórí nǹkan kan dáhùn ojú pé kí ẹ lè wọ náà lọ. ṣé ọlọ́run kò ṣàlùwà wọ́ọ̀sì náà. ọlọ́run ní gẹ́gẹ́ báyìí là ń ṣàlàyé àwọn àyà wa àwọn àmì ọlọ́run bóyá ẹ lè ṣe ẹni padà sójú ọ̀nà tààrà tẹ̀síwájú. wọ́n tún ààrẹ ìlú mọ́ra ẹ̀dínlẹ́bí àtẹ̀yìnáhùn ààyè àti àbá sọ́dọ̀ kan mi. ọlọ́run ní pa á fún wọn nábà àlẹ́bí àtẹ̀yìnáhùn ààyè àtìnà ìròyìn ẹnìkan èyí tó ṣe wípé àtẹ̀yìnáhùn ààyè àtìnà a fún ní àwọn àmì wa fansálàkọ̀ mínìhà ìsálàkọ̀ mínìhà ó bọ́ bọ́sẹ̀ kú òun bẹ́ẹ̀ ó yọra ẹ̀ fódá sẹ́mọ̀ ó kí ejò lóko ń parí yóò bọ́ àwọ̀ kalẹ̀ ejò yóò lẹ́rìí pé yóò dàbí ejò gangan yóò rọra bọ́ àwọ̀ rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ǹpẹ̀ ní ìsálàkọ̀ nìyẹn ẹ́ fọ́rọ̀jà ọlọ́run ní a fún ní àwọn àmì àwọ̀ ọlọ́run ṣùgbọ́n bọ́wọ́ bọ́sẹ̀ ó yọ kó omi àmì yẹn ó gbé jùlẹ̀ pátápátá kò lóò فأتبعه الشيطان أتبعه الشيطان فكان من الغاوين ọlọ́run ní èṣù wá ṣe kí ni èṣù wá tẹ̀lé èṣù wá tẹ̀lé ọ̀rọ̀ pọ̀ táwọn àfáà sọ nípa ẹni apá kan náà àwọn àfáà wọ́n sọ pé balẹ̀ àmì ọmọ báwọ́rá ni àti mọ̀ ń gbọ́rọ̀ yẹn nínú tẹ̀síìrì pé ẹnìkan wà jẹ́ǹkò ní bálé àmọ̀ ọmọ báwọ́rá èyí tí ànábì Musa alayhi salatu wassalam tó rán sí ìlú Madiyan abáwá ibnu kẹtìrì náà òun náà sọ̀rọ̀ yẹn dáadáa nínú tẹ̀síìrì wọn wípé àpọ̀lọpọ̀ náà àwọn sàábé bí àbúlá ibnu Abbas radiyallahu ta'ala ní ó sọ pé Balaam Balaam ọmọ báwọ́rọ́ ni wọ́n tún mú àwọn orúkọ mẹ́wàá fún un ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n ṣàlàyé fún wa wípé àwọn àbádílà abdullahi bin abbas abdullahi bin umar àtàwọn ìtẹ̀mímì darí wọ̀nyẹn wọ́n máa ń gbọ́ israeliyat ìtàn tí àwọn yẹ̀húdì mẹ̀dínà máa ń sọ nípa in tó ti ṣẹlẹ̀ lọ nígbésí ayé àwọn òjíṣẹ́ wọn tí wọ́n bá ti wá rí ayé àkùrá nìkan wọ́n wá fi wọ́n síra wọn wọ́n àmọ́ sọ pé ajẹ́ pé ẹni báyìí láyà ìgbà wí ẹni báyìí láyà ìgbà wí. ìjọba wọn padà sọ̀rọ̀ nípa báyìí àmì ọmọ bá ara ẹ̀ ló bá láàmú nínú báíbù lórí tó wọnú tẹ̀síìrì Quran yẹn Jewish tradition ìjọba wọn padà sọ yí pé ó tún wá di ẹni tó tẹ̀lé àṣẹ ìtọ́n ibi tí Musa rán sí tí wọ́n ní Moses rán sí ó tún wá padà ó fẹ́ gégùn fún ta ni fún àwọn bàní ìsọ̀rọ̀ ní ìfúnjọ́ náà lọ tó tún fẹ́ gbé tuntun ṣùgbọ́n kí ọlọ́wọ́n bá ṣe ọlọ́wọ́n bá lè fi ọlá pa á náà. wọ́n lọ sí ọba àdáhùn bí àwọn aláàkì náà أخلد إلى الأرض واجتمع هواه ọlọ́run ní pàkánà mí náà lè bọ̀ wí bẹ́ẹ̀ ni ìyẹn ṣe di ọ̀kan nínú àwọn bọ̀ wí nìyẹn ẹ bẹ̀rẹ̀ sínú sọ́ọ̀tù ṣùárọ̀ wà ṣùárọ̀. Wàrọ̀ yẹ tẹ́bi lọ́wọ́. Ó ní ẹgbọ̀n wù ní ẹgbẹ́ ṣáàlù. Olùbàbà ń lò bí pé ó wá di ọ̀gbọ́n. Bẹ́ẹ̀ ni mi náà ń lọ ọ̀wé. Àwọn ọ̀rẹ́ máa ń pè ní kọ̀ọ̀wù mo rántí nígbà tá à ń gba àyà àwọn olórin ilé tó nígbà bá wa tú sí i pé kó o ráwọn olórin yàtọ̀ tẹ́lẹ̀ ìwé ìkọ̀wé àwọn afọ́fún gbé ní ẹ̀ka ní máa tẹ̀lé wọn afọ́fún gbé ní bàbá wa túbọ̀ wà láì ìdẹ́tù máa lè ké dọ̀nù lágbà tí a lọ. ṣùgbọ́n gọ̀ọ̀wọ́n òun náà ni àwọn ẹni àánú ẹni àánú lẹ́yìn abá fọ́fún gbé mi náà yóò sọnù ẹ̀yìn àmọ́ ọ̀rọ̀ ni bí ó ń bọ̀ nílẹ̀ ṣe di ọ̀kan lọ ẹni àmọ́ yẹn àwọn afáwọn wa ṣàlàyé ọ̀rọ̀ yẹn wọ́n ní àpèjúwe rẹ̀ ó ní mùsùlùmí tó kéwú ọlọ́run ní kó bí mùsùlùmí ó bí bàbá rẹ̀ mùsùlùmí ni ìyá rẹ̀ mùsùlùmí ni wọ́n máa jù sílẹ̀ ẹ̀kọ́ ìsìlámù tó ti kó kakéwù yẹn náà ó kẹ́kọ̀ọ́ kò wá lu ẹ̀kọ́ yẹn kó wá pa gbogbo ẹ̀ tì kó wá lọ dàdàkúdà àpèjúwe rẹ̀ lé tọ́nà kó wá lọ kùránì. Aya wa àmì wa àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ náà ó yé ṣùgbọ́n gbogbo ẹ̀ ló mọ́wọ́ mọ́sẹ̀ kó bẹ̀ nǹkan míì ni wàá lọ ṣe ó ṣe ti ọ̀kan nínú àwọn ọkọ̀ òwú nìyẹn àwọn ọkọ̀ míì àwọn ẹni àmọ̀ nìyẹn wáàsù. ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه ọlọ́run ní tọ́wọ́ ẹgbẹ́ afẹ́ ni làrọ̀fàánẹ́rù bí a àbá gbé ga pẹ̀lú kíni ayé àtinà làrọ̀fàánẹ́rù bí ayé àtinà àbá gbé ga pẹ̀lú àmì àwọn ọlọ́run ọba wàlàkì náà àkọlọ́dà nílẹ̀ rẹ̀ ààbò ṣùgbọ́n ìdí òjákọ́lọ́ ọ̀pá ó gbé ga ni ó wo kòkò mọ́ anu rẹ̀ yẹn afọ́ladà ìlànà app ó wo kòkò mọ́lẹ̀ yẹn ni pé ó wà ayé ayé yẹn ló dì mú lójọ́ lójú ó pa ọ̀run tì ó wo kàkà tí wọ́n fi tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tó sì rúrù náà àyà àti kíni dúnìyà ọlọ́run ní wọ́n gbé ọlá fún ìṣẹ̀mí ayé ju ọ̀run lọ ìyẹn pé wọ́n wà lé ayé mẹ́yà ọba ní ìdílé àbí tọ́sọ́nà nìyẹn o náà. فمثله كمثل فاتبع فاتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ọ̀rọ̀ tá à ń sa etí ò bá yé yín ẹ̀dá mú àpèjúwe kan wá tó lè tètè yé yín á fi ẹranko kan tí è ṣàjòjì sí yín á fi ṣàpèjúwe fún yín náà ó tètè yé yín ni ẹran tá a fẹ́ lò náà la ọlọ́run ní kò bá lé ajá yóò yà hán kó o sì fàájà lẹ̀ yóò yà hán báyìí yóò sì máa ṣe gbogbo gbà àwọn ẹ̀rọ ní wọlé ńgbà kọ̀ọ̀kan ìtumọ̀ rẹ̀ ni pé kò sí wàásí tẹ́ fẹ́ ṣe fún ó yà anu rẹ̀ náà ni ó wà tọ́lọ́ tí wọ́n gbogbo máa nù ó ti gbé ọlá fún ìṣẹ̀mí ayé lórí títọ̀run ó ti wáyé ayé mẹ́rà ayé ní ilé ayé ní wò ẹ̀yin sọ̀rọ̀ ọ̀run owó orítọ̀ múrù bẹ́ẹ̀ ṣàlàyé fún wípé ilé ayé iná máa dúníyà ká máa ń ṣe ọkìnrin ayé dàbí ibùdó fún ẹni tí ń rìnrìn àjò anáfàbí láìlì nígbà tí ṣú ni ó sùn fún sówó lọ ìlọ nígbà tí mọ́ tún lọ kò ní ìnàmọ́lẹ̀ ìsánù lọ́yìn fún lé ahàlì yí ọmọ ènìyàn àlejò ló jẹ́ láàrin àwọn èèyàn ẹ̀ ọmọ ilé báyìí ní ìlú báyìí ni mo ti wá àdúgbò báyìí àdúgbò wa ọmọ ilé báyìí ní ibi báyìí báyìí lẹ́gbẹ̀ẹ́ wa àwọn bàbá mi ni àwọn ìyá mi rè àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi rè àwọn ìbátan mi rè iye kan mi rè ọba kan rè ọlọ́run àfààyè ní bẹ́ẹ̀ ní láyé yóò lo ìgbà díẹ̀ lọ́dọ̀ wọn fún mẹ̀yàrá ayé àtúnlọ gbogbo tẹ́lú yẹn kò ní gbọ́ kò ní wọlé tí wàá ní ṣta alifan fún ma alifẹ́ ní bàdà á ó bá lọ ẹgbẹ̀rún ọdún láyé abá ní kó tún lọ ẹgbẹ̀rún ọdún méjì sí i bàbá buddha mi yẹn omi kò sí ti ẹgbẹ́ níjọ́ kan lọ sí ìrìnà ọbìnrin sáré náà yóò padà sí wàhálà kò ní gbọ́. àbá ní àlìmọ́ríkù ọmọ ènìyàn ló padà di yàwọn níjọ́ kan já sàdá ara gbọ́rọ̀ gidi lásán máa ń fi ìró òkú tí ò sẹ́mi ń bẹ̀. kùnú náà fi gọ́fúláàtì wàlímọ́tò ya pẹ̀lú wàyà lóòkù báyìí àìní kúlà ayé alámùlímọ́tì ya lóòkù bẹ́ẹ̀ sọ fún kùnrin gbọ́. ó ní sayasinu limẹ́rìnkù yà ọmọ ń dásà dáná ní ìró òhò ọmọ èèyàn ó padà di ara bọ̀rọ̀ gidi lásán tí òbí sẹ́ńtì ń bẹ̀ ẹ̀mí ló jẹ́ kí ilé náà náwó tí mò ń náà yìí ẹ̀mí tí yàrá mi ló jẹ́ kọ́rọ̀ ló mọ̀ ẹ́ jáde ẹ̀mí mi ló jẹ́ létí tí mo ti mú tẹ́yìn bá ti kó mbẹ́ yóò di ara bọ̀rọ̀ gidi lásán ló fi ìró òhò kò ní sẹ́mi mbẹ́ yóò dẹni tí wọ́n mọ̀ ẹ́ kò ní kúlù náà bí gọ́bùlà tí wálé mọ́tò yàgbẹ́dù wáyà lóhù gbogbo wa la fọ́n fọ́ra lórí eléyìí ojoojúmọ́ bí ẹ̀ ṣe ń ṣubú rẹ̀ mọ́ ni kú sí ń pààyàn báyìí náà àìlẹ́yìn lójú wa báyìí kúlà ayé gbogbo dọ́tí ayé mọ́ alákòlè mọ́ ó ti àlóhù àti akófù gbàgbọ́n dúró tẹ́lẹ̀lẹ́lẹ́lẹ́ ní wàhálà ìpẹ̀lú ìtura sí bọ́wọ́ ṣe mú jíìpù bọ́wọ́ ṣe kọ́ máa ń ṣe bọ́wọ́ ṣe lówó ojú òmìnira bẹ́ẹ̀ ṣàlàyé fún ah wọ́n ní nọ́mbà kan ti dé two three four five nìkan ti bá kó owó síbẹ̀ tó jẹ. tẹ bá ṣe wá sí five five ẹ̀jọ ẹ̀jọ ẹ̀jọ mi fẹ́ mi fẹ́ ìyànjú eré ìtọ́nà létà létà létà kó o bá rẹ̀ ló bá nọ́mbà rẹ̀ fáínálì. kò ní bá ọlọ́dà pèjúwe rẹ̀ mi dáadáa kó lè. ìtumọ̀ rẹ̀ náà ni pé ayé tí ń lé kiri yẹn náà ò ní yọ kò sí tó ní kò ní tó oyin tàbí esin tó bà síbi oyin eṣinṣin tó bà sórí oyin lọ́rẹ́ ó débi tí ó kú sí. ọlọ́fàá bóríwó eléyìí yóò kó bórítàn yóò kó ó tírílíọ̀nù sọ́kò kí ló bẹ́ẹ̀ fi ṣe owó bájẹ́ kọ́ńtírì ẹnìkan ṣoṣo kí ló fẹ́ jẹ ṣó ń jẹ ní àbí èmi ti mọ béèrè yọkan oníkejọ orí ojú èèyàn lè má làdé bẹ̀rù àbí wọ́n máa ń fa àwọn owó pépà yìí wọ́n fi ń ṣe ẹ̀fọ́ nínú tó tẹ̀lé pẹ̀lú àti wọ́n fi ń ṣe ẹ̀fọ́ àlejò tó kì í bí àwọn ìwọlé ẹ̀fọ́ wọ́n ní wọ́n kó jẹ kí ló fẹ́ fi ṣe owó kò ní náà lọ́dọ̀ one billion ẹ̀tọ́ ẹ̀ tẹ̀ bá ní one billion naira ọmọ náà thirty thirty thousand naira lójoojúmọ́ how many years aláàfin náà more than nineteen years tó bá ń ná fifty fifty thousand awọ́kẹ́wọ́kẹ́ ó easy láti wà one billion just like the like thirty thousand ló fọ́ ní yẹn three hundred and sixty five days ló wà nínú yíyá divided by three hundred and sixty five ó rí eyín àti òfò. one billion yẹn o ṣiṣẹ́ kúrò ọ̀pọ̀ kalẹ̀ lójoojúmọ́ wa mú thirty thirty thousand ọ̀la gbogbo sátidé sunday ara rẹ̀ yá ara rẹ̀ òyà ó ṣàmú thirty thirty thousand bẹ́ẹ̀ lójoojúmọ́ ò ṣiṣẹ́ tán ẹ̀rọ lẹ́yìn bá ṣiṣẹ́ tán yóò tàn wá bí rẹ̀ ó rẹ̀ kọjá seventy years tó bá jẹ́ one billion ló kó bẹ̀rù torí pé one billion ni one thousand million àbí àbá ah, àbíbásí àbí kí ni àwọn kẹ̀sì ń jọ yẹn one billion ní ẹ̀bá ní thirty two thousand lójoojúmọ́ wọn lé ní ìyàsí láyé òbí náà ninety three years lé náà thirty thousand. <laughs> ó tún yóò tí ẹ bá one billion naira sílẹ̀ tó wá tó thirty thousand naira lójoojúmọ́ kò wá síjọ́ kan láyé tó na ó na fún ninety three years ó tún lé tó. ẹ á sì máa lọ fẹ́ nìkan tó lé billion sápò ẹ lọ kí ló fẹ́ ṣe. ẹ yà bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní thirty thirty thousand lójoojúmọ́ tó bá yàtọ̀ ní náwó mọ́tò ní pé owó kò tún ti náà wọ́n tún máa mọ́wọ́ wá owó yóò tún ṣe kíni yóò tún padà máa mọ́ wá. Bọ́ bá lọ ra oko tó wà lẹ̀, àwọn tó náà wọ̀n rẹ́ǹtì ẹ̀ ó tún máa sanwó fún ọ. Ẹ dákun ẹ wo nǹkan wọ̀nyí lọ́nà fi sọ pé ẹni yẹn ọ̀rọ̀ rẹ̀ dàbí ajá tó yọ ahọ́n mi kó lé yóò yọ kó bílẹ̀ yóò yọ owó ò ní tó àwọn mùsùlùmí àpèjúwe tọ́lọ̀ fún wa nìyẹn arákùnrin náà. ذلك مثل القوم الذين كذبوا بآياتنا. Ọlọ́run ní àpèjúwe àwọn ìjọ tí wọ́n ṣe tí wọ́n pe àwọn àmì àwọn ọlọ́run ní wọ́n nìyẹn. فاقصص القصص لعلهم يتفكرون. فاقصص القصص pa ìtàn náà fún wa sọ àwọn ìtàn náà fún wa rẹ ànábì làálẹ́kùn yẹn kàwé bóyá wọ́n bá rẹ̀ ṣe làákàyè. sọlá máa ń sàwọn ọ̀rọ̀ míì yóò tẹ́lẹ̀ yóò bá wo jinlẹ̀ kò nímọ̀ tí wọ́n bá ń sọ ilẹ̀ bẹ́ẹ̀ hundred billion sóun ló bẹ́ẹ̀ náà nàkọ́ nàkọ́kọ́ mọ́ ọdún mélòó ló kù tó ń bọ́ ó lò láyé. ó láwọn tóbi ní irú ọpọlọ àwọn yóò yẹ kí n pe lọ́mọ àwọn psychiatrist àwọn dókítà aláwọ̀ ọpọlọ náà bẹ́ẹ̀ ṣe kéṣe pé nǹkan kan ti kó sínú ọpọlọ yìí owó tó fẹ́ náà o ti kó kanú lé o sì ní iná tán tẹ̀ kú lẹ́yìn tó bá kú ọgọ́rùn-ún ọdún lónìí o ò lè náà tán òkè o tún ní ní báńkì o tún wá ní dúkìá àwọn ẹlẹ́ni ilẹ̀ ẹgbẹ́ lómi kọ́kalẹ̀ tó ẹgbẹ́ wọn tilẹ̀ fún ẹgbẹ́ nìkan kan òbẹ́bẹ̀ o ní gáàdì nìkan ní mẹlẹ́nu ọ̀nà ó wá lè ní tó twenty thirty rẹ̀ káàkiri ayé kí ni tó ń wá nínú owó kan tó fẹ́ kó jẹ then gọ́ọ̀mẹ̀ntì wa gbéṣẹ́ kan jáde ní hundred thousand ló fẹ́ taṣẹ́ ní hundred thousand ṣe bí ajá gidi ní ti ya ẹ kò rí irú wọn kó tó ń ti bẹ́ẹ̀ yóò tó máa ń tọ́ hundred thousand pé ká tó lè rí ẹ̀gbẹ́mẹ́ kí ló fẹ́ fún hundred thousand yẹn ṣe. wọ́n kó pa àwọn kan sábẹ́ pé sálárì kó san but ten ten percent owó yìí òun lòun àgbà kí ló fẹ́ ṣe lẹ́yìn tó ti kúrò ẹ̀rí lápẹ̀jú èèyàn ó mú dídì sáà. ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون àpèjúwe búbi fọ́nà o àkọ́mù lẹ́bí ìrìnàkátà gbogbo àyàtínà àwọn ìjọ tí wọ́n pe ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba nírọ́ wà á fúnṣà òǹkàánú yàtìmọ́ á fúnṣà òǹkàánú yàtìmọ́ wọ́n bu ẹ̀mí ara wọn sí aṣáàbòsí fún àwọn àfáà máa ń yà Bẹ́ẹ̀yẹ̀ ìlà fáwọn ẹ̀kọ́. Ọlọ́run yìí ni ẹ̀lá fẹ́ fi ká sẹ̀rẹ̀ lẹ̀, ẹ mọ̀ wùlẹ̀ dára yín láàmú, ẹ fà àwọn èèyàn lẹ̀. Ajá tó ìlà wọn ni wọn kò sígbà tí wọn ò ní yé ìlà wọn ẹ èyí tí wọ́n fi gbé kíní ẹ̀ka lẹ̀ ní pé wọ́n bu owó tó pọ̀ fáwọn olóṣèlú so that òun ní lójú gbogbo láti kówó jẹ ajá ò ní jẹ ebi máa bí ẹ wá pé ebi tó pọ̀ fún ẹ bá tún lọ pé kí ló ń gbórúkọ wọn nẹ̀fẹ́gbà gíríkan revenue gíríkan allocation committee kẹ́kún láì kí ìṣòwò oṣù wọn ní ten times sí ìgbà náà wọ́n ṣẹ̀wá máa kówó jẹ ju ti tẹ́lẹ̀ lọ torí pé wọn ò nígbà tó nọ̀rọ̀ ọ̀run wọ́n sì ti gbé ọlá fúnṣẹ̀ ní ayé ìjùlọ wọ́n ti wáyé mọ́yà ọlọ́ni mọ́yà dì lọ àwọn ìlú jẹ́bi ẹni ọlọ́run bá ti fọ̀nà mọ̀ ló kúkú mọ̀nà wọ́n mi yìí. wọ́n mi yìí pín ìfẹ́ òwúlẹ̀ ìdààmú ìkọ́ sí i. yóò bá sì sọnù ọlọ́run mọ̀ ó lẹ́ka àti ṣàlàyé ìlú lẹ́kùnrẹ́rẹ́ o nípa kọ́nà ọ̀sán yẹn mọ̀ ẹ̀ka ṣàlàyé ìlẹ́kùnrẹ́rẹ́ ọlọ́run kùlẹ̀ ìka gómìnà fọ̀ọ̀sì àwọn ìwọ̀nyí rẹ̀ ní o yóò bá o òfò lómi ẹ̀fọ́ ṣe òfò tàwọn eléyìí sọ̀rọ̀ omi òfò òfò omi ẹ̀fọ́ o ó burú ju ti omi ẹ̀fọ́ lọ o táwọn eléyìí ó ṣe ọlọ́run ní já ṣòfò ọlọ́run ní já ṣòfò nítorí náà ọba mùsùlùmí ẹ jẹ́ ká mọ̀ pa abẹ́lò tọ́sínà tọ́lọ́ ẹ má jẹ́ káwọn tó wáyé mọ́ yà kí wọ́n gbé wa kó lójú ọ̀nà tààràtà wáyé ìfọ́ìsì tẹ́kù mi má lọ ṣe yahoo gbélé kó ṣe yahoo plus ṣàbẹ́ yahoo plus ẹ̀kọ́ pọ́npélé lòun ògùn ó ní jẹ́ yahoo plus yahoo tiẹ̀ lọ́dà tuntun ayé wá evidence ẹ̀rí lórí yahoo wọ́n ní owó táwọn òyìnbó gbà lọ àwọn bàbá wa ń jọ àwọn náà ń gbà padà lọ́wọ́ ẹ̀ òyìnbó tó gbà yẹn sọ ló gbà bàbá rẹ̀ ń jọ ẹ wo ṣàìtọ́nù àlẹ́ àìlẹ́ ìsàmì kò rọ́jò lọ ṣe é ṣé ọ̀rọ̀ yẹn jọra wọn kò jọra wọn torí náà ẹjẹ́ àárín ojú ọ̀nà tààrà ẹgbọ́n náà bá ní yóò ní yóò ní ẹgbọ́n náà bá sì ní òní ní kò ní ní ṣùgbọ́n ká má torí àwọn tí ó ti wáyé mọ́ yà káwa náà má fojú ọ̀nà tààrà lẹ̀ káwọn lọ dára wọn kápòjúwe máa dàbí àpòjúwe ajá ẹni náà wọ́n máa yóò wáyà yẹn dá ọ̀dà alágbájá nìyí kọ́lá ẹni wọn lè kó àti ṣòkòtò ẹ̀dá ni wọ́n kalẹ̀ ṣùgbọ́n kan náà lòun àtàwọn ẹgbẹ́ wọn jọ máa wù kí nìdí náà ti wáyé máyà òun náà kéèyàn sì máa rìn pẹ̀lú àwọn kéèyàn sì máa gbogbo tó fẹ́ gbé ṣáájú kéèyàn sì ṣetán láti fìgbésẹ̀ kan sílẹ̀ tí wọ́n bá ní ìgbésẹ̀ yẹn o mo takùtọ̀ náà ó dà wọ́n ayé pé yóò kò bí ayé ìlú níjẹ́wó yóò kò lè kọ́nà níjẹ́wó yóò ayé ọlọ́run kó sàánú wa ọlọ́run kó gbà fún wa dáadáa ọlọ́run ti bàjẹ́ àlejò náà lọ́run kó ṣe fún wa ṣókí níta sọ lónìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ti wí àwọn bàbá mi sọ̀rọ̀ ọlọ́run dẹ́rù bà wọ́n láti tẹ̀láṣẹ ọlọ́run wọ́n sì gbà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn kan ní wọ́n tún ṣẹ́rí padà kí ló dé tán fi ṣẹ́rí padà torí tí wọ́n jẹ láyé ọlọ́run á mú àpèjúwe irú wọn wá òun làwọn tó ṣe pé ayé yẹn ni wọ́n ń lò wọn ò wá ní ìwọ̀n tí ń fẹ́ jẹ láyé ó yà láàrin ní owó yà áàmì

àti gbé kálámù sókè wàjáfa asòfò bẹ́ẹ̀ ni tíra bá hàn kádàrá sí àdá àti wọ́n fi hàn yẹn ó ti gbẹ ọlọ́ba ọ̀sán ni wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí àwọn tí ti wá pé wọ́n mú ìdájọ́ kan, ọlọ́ba kí ó sọ ní ìsìn ọ̀la àlàyé ọ̀rọ̀ ọlọ́run bá ní àti gbọ́ yìí ìmọ̀ràn wa ni wọ́n lè pé kí gbogbo wa gbìyànjú kárí pé a ń tẹ̀lé àwọn àlàyé tí wọ́n ṣe fún wa eléyìí ló tọ́ni pàtàkì àkọlọ́wà kí ó ṣe lé ní ọ̀rọ̀ fún wa àwa tí a bá ní ìbéèrè question nípa question tó pọ̀ tó dá òkú tó lọ one two three four five náà ṣáájú kí lábàtàgbé lọ́gbà òde òní àwọn muslim community lókùn gbogbo secretariat ìdánilẹ́kọ̀ọ́ ọ̀la ni ó máa wáyé gẹ́gẹ́ bí a ṣe ń kéde fúnra ní gbogbo ìgbà so wọ́n tẹ̀fẹ́ ká wá láti wá fi ìjòkó yẹ wọn sí káwọn wa tọ́lọ̀ ọlọ́run ká kún wọn lọ́wọ́ láti lè mọ̀ pé mùsùlùmí ń bẹ nílùú yìí wọ́n fẹ́ kí gbogbo wa ká pọ̀ ń bẹ̀ wọ́n ní aago mẹ́wàá ni ó máa bẹ̀rẹ̀ so gbogbo apáyéjá gbìyànjú lọ́nà wa kí wọ́n ṣe lè ní ọ̀rùn fún wa ní secretariat lẹ́nu ni ó ti máa wáyé bákan náà sí arahman foundation wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n máa wáyé ní ọjọ́ sunday ní àyè tá a wà yìí aago mẹ́wàá náà ni wọ́n ní wọ́n máa bẹ̀rẹ̀ so àwọn ustaasi tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ àwọn náà ni mr ọkọ̀ ẹlẹ́à tí gbogbo wa náà ti mọ̀ àwọn ni wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ọlọ́ba kí o ṣe lé lọ́rùn fún wa wọ́n fẹ́ kí gbogbo akáwá ti ìjòkó náà káwá fi yẹ wọ́n sí káwá ọlọ́ba kó ṣe lé lọ́rùn nọ́mbà wà. sáárì náà ìkọ́ lára àwọn òbí èèyàn tí yóò ṣe islam tí ẹ̀rẹ́ ti bá sọ̀rọ̀ títí ẹ̀ ṣe gbìyànjú òun kọ̀ ó wá ṣe aláìsí ṣé ẹ̀yọ́ lè bá wọn wẹ̀ àbí kó bá wọn dì. ṣé kí ló dé tó fẹ́ wẹ̀ ṣé mùsùlùmí ni ẹ kí ló ń wẹ̀ fún ìjọ rẹ̀ yóò lọ pè wọ́n lọ́mọ ẹ̀ wọ́n á kú wọ́n á lọ pè jọ tí ń ṣe pé òkú yìí ti pẹ́ wá sí èèyàn wà lọ wọ̀ tí wọ́n bá rí gbogbo òun jẹ́ lọ pé sínú nìyẹn àwọn ló mà níjọ́ tí wọ́n bá ti lọ sí òun ní tẹ̀lé wọn lọ́wọ́ ilé rẹ̀ ló jókòó sí ọlọ́run ti sọ tó ṣe sọ ilẹ̀ ìrìnà fi dúnìyà àrùfà nígbà tó wà láyé ó ṣe dáadáa sí láì pé ebi rẹ̀ ó jẹ òfin ló jẹ òfin láṣọ tó tó jẹ dáadáa yóò máa ṣe fún un wọn tó lè kú pẹ́pẹ́ sínú ẹbọ ẹran àwọn ìjọ rẹ̀ kò kán kò sì ní ṣàdúrà fún ó ti rẹ̀ fún ọlọ́ àlẹ́. Assalamu alaikum. Alaikum salam. Gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ láwàá sí ipe ara pé kò dá pé àfi kí wọ́n máa jẹ aláàbò wọ́n wá gbà wá sí iṣẹ́ iṣẹ́ tí wọ́n gbà wá sí yìí ó ní sáláàrì tí wọ́n sọ fún wa kò tó ná ó kéré pé à ń ta ọjà ni ọjà tí wọ́n fún wa tá a bá ta àtàlú iye tí ó ju nǹkan tí wọ́n sọ fún wa náà tọ̀ lọ a sì mọ̀ wípé èdè yẹn kì í ṣe ẹ̀tọ́ wa báwo ni kí a ṣe ṣe sà ṣé a lè jẹ. rárá peter ilé ṣe kó rọrùn agreement ni wà láàrin àtọ̀gá yẹn pé tó o bá ta yí ọjà báyìí ó gba iye báyìí lórí ọjà yẹn òun ló lọjà ó wá sọ pé ọdẹ dọdẹ dọdà yẹn ṣùgbọ́n tó bá lè ta ọjà ní one thousand wàá gba two percent one thousand incentive fún ìyẹn wọlé ṣùgbọ́n ẹ̀yin ò lè máa fowó tí yín lé ẹ̀mọ̀ ìdásàkùnkù bá ṣẹlẹ̀ islam owó yẹn bá kéré jù tí wàá lè lọ́mọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ wá ṣe mi tàbí ká ẹ sọ pé owó ìkéré ẹ bá wa fi kún tó bá lòun ò lè fi kún tí ò sì tẹ̀ ẹ́ lọ́rùn ẹ̀ mi màá lónìí wọn bàtọ́ jẹ́ pé tẹ́jọ́ àgbìrì sí nìyẹn tẹ́jọ́ máa náà nìyẹn. والله أعلم السلام عليكم وعليكم السلام ولا لا àmín ẹgbẹ́ ṣe ní ìpínlẹ̀ kan ní àwọn ẹlẹ́sìn kejì tábà bí ọmọ mẹ́fà bọ́ méje léèrè pé iṣẹ́ ìyanu wo iṣẹ́ ìyanu wo ni Jésù ṣe wọ́n máa wá ká bí mẹ́fà tí wọ́n lè lórí ṣùgbọ́n ó lórí ibi tí àwọn àwọn àbí wọ́n ti wà sọ́kàn kò tẹ́ tó sọ pé ànájú àbúrò sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àwọn iṣẹ́ ìyàgbá jù àwọn iṣẹ́ ìyàgbá jù àwọn akẹ́kọ̀ọ́ pé ànájú tiwa sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ kó ṣiṣẹ́ ìyàgbá ẹjọ́ ẹ máa lọ ẹ bá ti ń ṣe wàásù ẹ̀jọ̀ ẹ máa fọ iṣẹ́ ìyàgbá iṣẹ́ ìyàgbá iṣẹ́ ìyàgbá. àgbọn ṣùgbọ́n ẹ jẹ́ ẹ̀yìn ẹ̀bí tilẹ̀ wò ìtọ́wà ń ṣàlàyé ní ìtumọ̀ kùránù Aya kùránù bá lọ bí iṣẹ́ ìyanu àmì ó lè dọ́rọ̀ ìgbéyàwó ní oṣù ká sọ nìyẹn gbogbo Quran à ń ṣàlàyé Quran èyí tọ́lọ̀ ń sọ yẹn láàsọ ẹ gbé lónìí báyà ń ṣe wọn là ń ṣàlàyé mo ti sọ̀rọ̀ ṣẹ́ ìyanu ń bì nígbà tí ọ̀rọ̀ ọlọ́jọ́ òpin ayé tí mo lọ mú sọ́ọ́tù sọ́ọ́tù kọ́mà ìta ọba ti sá àti wà ń ṣàkọọ̀lì kọ́mà bí oṣù aṣèpín méjì nínú tẹ̀síìlì nígbà tọ́rọ̀ lọ́ọ̀bà ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ ká mọ̀ ni pé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀lẹ ìgbàgbọ́ ní máa mú èèyàn béèrè iṣẹ́ ìyanu kó tó gbọ́rọ̀ náà ọba gbọ́kọ́ in fact àwọn àbúrò ṣàlàyé pé Abubakar Umar Usman àti Ali àti gbogbo àwọn sàábé iṣẹ́ ìyanu mélòó ló ṣẹlẹ̀ nígbèsí ayé Abubakar ó Abubakar ló dáa jù nínú gbogbo àwọn mùsùlùmí ṣùgbọ́n ṣẹ̀yà mélòó lẹ́kọ́ kó ṣẹlẹ̀ ń gbèsè ayé ìdí ni pé Abubakar Siddiq ló first grade ló wà bí a kò ṣe wà nù Quran wípé ọmọ mẹ́yìn tẹ̀kìlá àwọn ọ̀ṣun làmọ́ àlẹ́dí náà ni àmọ́ lọ́wọ́ àlẹ́ yìí nínú ẹ̀nàbí yìí náà sí kí lẹ́yìn àwọn àlẹ́bí àwọn olódodo ló kàn sọ owó onídìí mẹ́kùn tó bá kó lódodo lọ́wọ́ náà a ìjẹta nígbà tí ànábì sọ̀rọ̀ láàyè wà sáà ń sọ pé ẹ̀fà gbá kì í lẹ́wọ̀ mo sọ fún yín kọ́lọ̀ ọ̀ràn mi sí gbogbo ayé ẹ sọ pé mo kúrọ́ àbúrò akéwì nìkan ló sọ pé òdodo mo sọ fún ẹ̀rí pé nígbà táwọn sàábé lọ tán iṣẹ́ ìyanu wá pọ̀ láàrin àwọn mùsùlùmí nítorí pé ìgbàgbọ́ ti ń dín kù olóbàtà lè ní ìmọ̀ wo àfáà nínú èmi ń sẹ́ni kò lè ṣiṣẹ́ ìyanu ní ìdí ìyanu kí tó mọ̀ kó dodo lọ́nà ṣùgbọ́n àwọn tó ń sábà wá ṣẹ̀yánú kiri làwọn tí gbàgbọ́ wọn lẹ̀ so àwọn yẹn yóò wá jẹ́ kẹsẹ̀ wọn lè dúró so bá ń ṣàlàyé Quran gbẹ̀gbẹ̀ sọ̀rọ̀ ṣẹ̀yánú yẹn gbẹ̀gbẹ̀ là ń pè wá sí bí kì í ṣe kílò gbogbo ọ̀rọ̀ Ọlọ́run mo rò bó ti yẹ lẹ́yìn ṣẹ̀yánú yẹn dangerous báwa sọ nípa ọ̀nà bí ṣiṣẹ́ ìyanu báyìí lẹ́yìn bá ní títò ẹni tí mo ṣàlẹ́ nìkan olórí ìjọ àwọn tó ṣe ìyanu báyìí sọ́jú àlùmí mi lọ kí ló sọ fún un so lóbi jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run fún ẹ ti tó láti mà lódodo ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ ògbọ́n náà tẹ̀ sọ yá àtúmọ̀ tí kò tì ọ̀rọ̀ bá yà lọ àmì ṣàlàyé wọn lọ́ọ̀ kan ara rẹ̀. sàlẹ́kùsọ̀. aleykum salaam. ẹ tó ní ẹ̀tọ́ nínú Ramadan during Ramadan kí wọn lọ sọ́dọ̀ ìyàwó àfẹsọ́nà yìí fún òfin lọ́kẹ́ ìyàwó àfẹ́sọ́nà wàhálà tó wà ń bẹ nínú àdúgbò wa ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àfẹ́sọ́nà tá à ń sọ yìí tí bàbá rẹ̀ bá ní ó ní máa mú lọ bí ìyàwó ẹ̀ lónìí ẹ̀ pé yóò yìí sẹ́yìn kọ̀ọ̀rọ̀ yóò sàlọ. sọ̀rọ̀ bàbá máa ń pe ìyàwó àfẹ́sọ́nà yẹn ní ìgbẹ́ fẹ́ẹ̀dì púpọ̀ jù kí ni ẹ báyìí fífẹ́ máa ń dáhùn ẹ̀ kò pé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a máa ń pè ìyàwó àfẹ́sọ́nà lọ́dọ̀ wa ní gẹ̀ fẹ́ǹdì ní ilé tẹ́ bá fẹ́ mú àǹsà ìwá ṣùgbọ́n tẹ́ bí àwọn tí àfẹ́ fẹ́ tó ti mọ̀ kó fẹ́ fẹ́ tó kà é pé ẹ̀ ń dúró de bóyá next week ní marriage àgbọn ti fi ìṣẹ̀fẹ́ lẹ́ẹ̀ta láti ṣàlàyé kí n gba àwẹ̀ tán àbí déètì báyìí báà láì fi omi lọ kí pèrèpèrè ayé pèrè fún mi pèrè fún ẹni nǹkan rabas ṣùgbọ́n ìwà àti ẹ̀ náà ìjọ wa ń kọ̀rọ̀ àwọn òfin ṣẹlẹ̀ àìṣe wà lórí yìí torí kò túmọ̀ sí pé ẹ̀fẹ̀ máa nínú ẹni tó bára fẹ́ ra yìí ìyẹn túmọ̀ sí pé ẹ̀mọ̀ súnmọ́ ra yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́run ọ̀nì. ṣáìkún sáà. ṣé ìwọ ni ká kẹsẹ̀ sí kíbla tàbí ká kẹ̀yìn sí kíbla táwọn sùn. táwọn sùn kì í ṣe ìwọ kì í ṣe ìwọ ni ká kọ ẹsẹ̀ sí kì í ṣe ìwọ ni ká kọ orí sí. والله أعلم إن شاء الله يبين لي أنا في